my correct people, make una come see mama mohbad he don come out this time around He say enough is enough make dem leave am alone you understand He say e no carry chair o e say he regret to not to ah now He go dey follow He go follow baba mohbad make dem get justice na wow my people. hmm. dis one eh pass my power no be small thing make una hear wetin she talk hmm. oya o make una lis ten. ó sọ lójú ìyá mi ó sọ lójú àbúrò mi wọ́n ní ìlú ìjẹ̀mí gbọ́dọ̀ kó ẹrù ìgbà àdúrà tó gba ilé ṣe ní ilẹ̀ máa mú mọ́ọ̀mì o ó ti dalẹ̀ mi pé mi ò kó ẹrù ní tí ń gbọ́ àti ẹfẹ́ bá sọ̀rọ̀. lọ́rùn mo ní kí wọ́n lọ sí èsì márùn-ún sí mi èmi dúró sí márùn-ún ní ọkọ̀ọ̀kan àti irúkọ̀ àti òdodo. mọ́mì. tí ọlọ́dọ̀ mi máa dá fún gbogbo wọn. mọ́mì ẹ má wọ. wọ́n máa ń ṣètò fún mi. ẹ ó dàn. wọ́n máa gba ẹgbẹ́ wọn padà. màmá. torí wọn ò ní tí ì sí wàhálà báyìí torí pé mo dúró sí mo ti tábà wọn pé mo dúró sí. mọ́mì. kíkú wa lọ bá jòsì gó bẹ́ta mọ́mì. wọ́ọ̀rù mọ́mì ọba sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé mọ́mì wà mí ò sí lé gbọ̀ngàn tó wá kú ẹrù. wọ́n dá owó fún ọmọ yẹn tó ti gba ayé yìí. wọ́n dá owó fún ẹnìkan ló fọmọ yẹn lọ́wọ́ tí mo fi owó kú tó fi gba ayé. mi ò lé mò ń pe àdúrà pe àdúrà tó wọ́n pe àbúrò mi pé kó má jẹ ẹrù báyìí síta àwọn náà ṣàgbọ́n pápá fẹ́ jẹ ẹrù báyìí síta. sọ náà tí láyà dùn là ṣàkíyèsí wọn ti bẹ́ẹ̀. tí wọ́n ṣépè fún tí wọ́n ṣépè fún láyà dọ́tran bí àwọn ọ̀pọ̀pọ̀ gbogbo ọmọ ìyá ọ̀sán láyà dùn là ṣàkíyèsí wọn ti bẹ́ẹ̀. wọ́n wá wọ́n gbé yín láti gbọ́ ná wọ́n gbọ́ mojú ọtí mọ́ wù mí. mọ́mí ẹ mọ̀ kọjá ojú mi ti rí tó gbé mojú ọtí mọ́ wù. mọ́mí. mọ́ mọ̀ kọjá àwọn èèyàn ṣe fún mi. wọ́n mọ̀ kọjá tó ti ṣe fún pápátá torí mọ́ wù mí ni mo dẹ̀ dúró sínú ọkọ̀ kan àtinúkọ̀ ó ní mo bá ti máa dá fún gbogbo wa ọlọ́dà ń gbọ́ sí máa dà ọjọ́ tí mo bí máa dà fún wọn pẹ̀lú ọjọ́ fojú mi rí ìgbà tẹ fújọ ti pẹ tó tẹ báyé ìjò sí jẹ́jọ́ ẹ wá padà sí mi lórí mọ́ọ̀lì àjọbí máa dà fún ẹ lọ́wọ́ sí pé mo ṣe ìkàfẹ́ ní kọ̀ọ̀kan sí gbangba ó ní àwọn ọmọ mi máa bí ayé rè oh. ó ní ẹgbẹ́ sars máa bí ayé rè wọ́n bẹ̀rẹ̀ tó tó di ẹ ó ní wọ́n ṣe mí lóore ni gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ṣe mí lóore wọn àbí ṣẹ́ẹ̀sì pẹ̀lú oṣù mọ́ọ̀mì àṣẹ lọ́yẹ̀ gbà torí pé mo ní pẹ̀lú oṣù mọ́ọ̀mì náà inú mi jù wọ́n á fi ara sí i. dà yẹ ṣùgbọ́n wọ́n lè dalẹ̀ lọ́la o ṣùgbọ́n lọ́wọ́ tí mo sì dúró láì. ọlọ́run tẹ ọlọ́run tẹ kẹ dalẹ̀ ó tó. àti máa mọ́wọ́ ta ìmọ̀ ọdún lè ṣẹlẹ̀. mọ́mí kọjá ìfojú ìrí. mọ́mí mọ́mí. ẹ̀kọ́ tí wọ́n ṣe fún mi mọ́mí kọ́ bá síta pé mo lọ kú ẹrù. mọ́mí ẹ̀rù wà nílẹ̀ fún àdúrà o. mọ́tò lọ sí wàá mọ́mí ẹni sùúrù ẹni sùúrù. pẹ̀lú ọba ẹsẹ̀ fún mi. mọ́mí. pẹ̀lú ojú ọ̀sẹ̀ ọmọ yìí mo dúró sí àmójú oṣù mọ́ gbogbo ẹbí dà sí mi. ilé ọ̀sẹ̀ dúró sí mi gbogbo ẹbí ló dà sí mi. mo dúró sí pẹ̀lú ìlú ọ̀pọ̀ ìlú kan máa dàkú. àdàbí ẹ̀ máa dàkú. mọ́mí ẹ oríṣi ọ̀sẹ̀ máa dàkú wọn. mọ́mí. bá ń ṣẹlẹ̀ mi ò kí ń lè bí ó rẹ̀ láìsọ àti mo ṣe but Wunmi I just want you to know that látìgbà tí Mohbad ti kú many things has gone wrong nítorí tiẹ̀ in each every family inú family Mohbad inú family mọ́mí ẹ̀ inú family ìyàwó because of you mo kò fẹ́ kó mọ̀ wípé àwọn ìgbà kan bọ̀ tó máa níìdá àwọn èèyàn tí tí oníṣù pẹ̀lú sìn táìmù bọ̀ máa níìdí wọn torí mo mọ bí àǹtí ẹ̀ ṣe stand fún ẹ she supported you i'm not saying what she is doing right now is totally right but i just want you to look back just to rethink rethink kó jẹ́ kí àwọn nǹkan tó ń ṣe lọ́wọ́ báyìí kó máa tọ́ka ẹ sí ọjọ́ ọ̀la ẹni tí wọ́n torí ẹ̀ dráàgẹ̀ olónífẹ̀ẹ́ ṣóṣò òpó nífẹ̀ẹ́ ṣóṣò àwọn ìwà tó ń wò yìí mo fẹ́ kó lọ rò dáadáa tó bá ń sọ fún ẹ pé kó máa jó lọ mọ̀ wẹ̀ yẹn onítàmì tó máa ń dí òun. I'm just pleading to your sister now that she should stop all what she's doing because no matter what, nemesis wà even láì sorrow, oníkàlùkù ló máa gba nǹkan tó ṣe à ń kóra wa sí títa bí ọmọ ọjọ́ mẹ́jọ nítorí tiẹ̀ dẹ̀ ni many things ṣe ń ṣẹlẹ̀ because of you many things went wrong for almost a year now and you refuse to see it and you keep on doing the wrong thing upon wrong thing and you are betraying many people is it right tó bá right lọ́kùn ẹ̀ kó má ṣe àwọn tí wọ́n ń dance fún ẹ tí wọ́n ń lù fún ẹ tó ní kó máa jó má gbàgbé pé tó bá yá wọn ò ní síbẹ̀ fún ẹ mọ́ I'm just giving you a little advice tí mo lè fún ẹ mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá wù yín kẹ́ wá fún mi because i'm full on the ground mi ò ní time fún yín mo kàn fún ẹ ní advice. my people mohbad mama don come out He say make wunmi leave am alone He say because but why you go go even dey support wunmi no be ordinary eye na you go dey support wunmi wunmi wey be say e kpai your pikin you go leave your your ex husband baba mohbad only him na now you dey regret o oh. thank god say you don realize my pipo abeg make una share this video god go bless una